أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونوفي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته ada ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ike àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama ọjọ́ tó já sí pé yawma la yanfa'u malun illa man ata Allaha bi qalbin salim ọjọ́ tó jásí pé tó bá di ọjọ́ náà owó dúkìá ọmọ ìyàwó ilé sàtífíkẹ́ẹ̀tì gbogbo dìgírì téèyàn ní kò ní wúlò ńjọ́ náà àyàfẹ́ni tó bá lọ bá ọlọ́run pẹ̀lú ọkàn tó mọ́ pẹ̀lú àníyàn dáadáa pẹ̀lú ìṣe nǹkan torí tọlọ́run òun nìkan lẹni tí ó là kọ́lọ̀n jẹ́ àlàjọ́ náà abẹ́ lọ́hùn àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa ilé tí a máa ń ṣe ní ìrọ̀lẹ́ ọjọ́ jímọ̀jímọ̀ ní mọ́sálásí wa ní àlùbásọ̀ ní mọ́sálàmbánirì kọ́lọ̀n kó gbà fún ẹnìkọ̀ọ̀kan wa kó má sí níbàlẹ́jọ́ ọbú fẹ́ni tí ó ń sọ àti àwa tí à ń gbọ́ ولا لا حول ولا قوة إلا بالله العلي العظيم ní àwọn abala tí à ń bá lọ nínú tírà tí à ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ òun náà ni tírà minhajul mu'min tírà minhajul mu'min tírà tọ́já sí wípé ó ń sọ nípa àwọn ìlànà àwọn ìṣesí ọ̀nà ìgbà ṣe nǹkan àwọn ẹrúsìn ọlọ́run tòótọ́ tí wọ́n jẹ́ mùmìnì tíra yẹn náà ni à ń ṣe àlàyé rẹ̀ lọ fúnra wa abala tí a dé òun ni mìnà ájúlì mọ́mìn fi tẹ́ríkìlì muharramati mìnà ájúlì mọ́mìn fi tẹ́ríkìlì muharramati ìlànà ìṣesí ojúpọ̀nà báwọn tán jẹ́ ni ọlọ́run bí wọ́n ṣe máa ń gbé àwọn nǹkan tó bá jẹ́ àràmù àwọn muharramat àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ àwọn nǹkan tọ́lọ́run kò nífẹ̀ẹ́ sí bí wọ́n ṣe máa ń gbèjù sílẹ̀ àádìpá àáfàá bẹ̀rẹ̀ agbọ́nrin lẹ́yìn ìgbà tí wọ́n ti fi ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ ìmánì ìgbàgbọ́ òdodo síwájú si torí pé ẹni tó bá gbọ́ ọlọ́run gbọ́ lódodo òun náà lẹni tó já sí wípé yóò lè máa ṣe tọlọ́run bọ́lọ́run ṣe fẹ́ yóò sì lè máa sáfẹ́sẹ̀ yóò lè jìnnà sẹ́sẹ̀ torí pé àkídà ìgbàgbọ́ òdodo al-iman ìgbàgbọ́ tó rinlẹ̀ yẹn òun ni ó sọ fún yàn pé má ta tẹ́tẹ́ o má ṣe zìnà o má ṣẹbọ o má morogún pẹ̀lú ọlọ́run o àádẹ́rìbá àfa àti ka àwọn muharramat kẹfìrà àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ tó jẹ́ èèwọ̀ tó jẹ́ èèwọ̀ ó pọ̀ táàfà ṣe kí ni o táàfà àti kàkalẹ̀ yálà èèyàn mórogún pẹ̀lú ọlọ́run tí ìṣẹ́bọ ni o mímọ̀ fìrún ráre mímọ̀ pààyàn mímọ̀ ṣe zìnà gbogbo ẹ̀ láfà tí wọ́n tẹ́ torí àṣàbòsí à ń ṣe èrò à ń gbalẹ̀ onílẹ̀ àáfà sọ àwọn nǹkan ìkálẹ̀ sá fún ẹ̀ṣẹ̀ kọ́lọ̀n kọjá wa náà ò lè sáfẹ́sẹ̀ àwa tí a bá ń bá bí ó ṣe ń lọ lọ oṣù dùlùkádà òun ni àwàì tó ń di bíi márùn lénìí láwọn ìlú mi ó di mẹ́rin lénìí èyí tó túmọ̀ sí pé ọdún iléyá okòsù kan àti bí ìjọ márùn síjọ mẹ́fà gbogbo ohun tó kù táàfi sọ wípé a fẹ́ sọdún iléyá kò pòsù kan àtọ̀sẹ̀ kan mọ́ ojú odidi oṣù kan àtijọ́ mélòó lọ ṣùgbọ́n táwọn ọmọ abẹ ni pé ẹnu bí ó kù sí ọlọ́run jẹ́ jẹ́ ọ̀kan nínú àwọn tí yóò ṣe é a padà ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fúnra wa nípa àwọn nǹkan tó yẹ ká mọ̀ nípa ọdún iléyá ọdún alálùbáríkà àti bó ṣe yẹ kí àwa tá a jẹ́ mùsùlùmí ká gba àwẹ̀ mẹ́wàá nínú oṣù dùlẹ̀híjà àwẹ̀ mẹ́sàn-án àbọ̀ gan ni níjọ́ dùlẹ̀híjà bá ti bẹ̀rẹ̀ èèyàn bẹ̀rẹ̀ sí ní gbààwẹ̀ níjọ́ tí iléyá bá wá di tọrọ di tẹ́ẹ̀nì ìdùlẹ̀ hijja òun la máa ń ṣe iléyá tó bá wá di ọjọ́ iléyá gangan èyí ó wá ṣe kí ni o èyí ó gbìyànjú láti já sí wípé irú ẹni yẹn kó jẹ kó má jẹun lọ sí eid tó bá ti wá dé ní eid ẹni yẹn ó wá padà láti já sí pé kó jẹun tó bá jẹ́ pé ẹni tó fẹ́ pẹran kó jẹ nínú ẹran iléyá rẹ̀ ẹni tí ò bá pẹran bó bá ṣe ráìsì lọ bá rí jẹ bó ṣe búrẹ́dì àti tíì bó ṣẹ̀wà bó ṣe sùn bó ṣọ̀gẹ̀dẹ̀ kóun náà jẹ nam almohim nínú nǹkan tí a padà ṣe òun ni kọjá sí wípé nínú àwọn muharramat eléyìí tí a ti sọ kọjá a sàwọn àlàyé nǹkan méjì kan ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ azina àti ọ̀rọ̀ aliwat al azina òun ni ìbálòpọ̀ àìtọ́ láàrin ọkùnrin sóbìn tí wọ́n èé ṣe tọkọtaya tí wọ́n èé ṣe lẹ́tọ̀ọ́ ara wọn aliwat òun ni eléyìí tí ń ṣẹlẹ̀ láwọn ìlú kọ́lọ̀ńkọ́lá nàìjíríà ń bẹ kọkùnrin àtọkùnrin ọmọ fẹ́ra wọn bákan náà obìnrin àtobìnrin ká máa fẹ́ra wọn àáfàá àti mẹ́rin wá fún wa pé haramu lélẹ́yìí ṣùgbọ́n ká mú látòrí ọ̀rọ̀ ti zìnà gangan àwọn àlàyé tọ́lọ̀ ń ṣe lórí ẹ̀ nínú sọ́rọ́tù náà a nídìí ká mọ̀ ìyẹn ló fà tí àáfàá wa Umar ọmọ Khattab radiyallahu anhu ó ní alìmú nìsá àkọ́ sọ́rọ́tà náà sẹ́ẹ̀rí gbogbo àwọn obìnrin yín àwọn ọmọ yín lóbìn ẹ jẹ́ kí wọ́n mọ suratu nur torí pé inú suratu nur ọ̀rọ̀ zina gangan lọ́wọ́ bá fi bẹ̀rẹ̀ rẹ̀ ọkùnrin àtóbi tí wọ́n wọn tí wọ́n sì ń wọn ṣe rádaràda ìyàwó ni wọn tá a bá tún ìyàwó kan tọkọ rẹ̀ ṣe ó ṣe lọ́wọ́ ìzínà ọkọ rẹ̀ sọ pé ó ṣe ìzínà wà lámúyá túbì arúgbà àti ṣùwàdà kọ̀wà mẹ́lẹ̀rì mẹ́rin wa ó ní ìyàwó mi ó ń sìnà ni wọ́n ní ọmọ tó bí ọjọ́ mi orí ọmọ tó bí papó orí tèmi sì fẹ̀ ó ní orí tèmi rí kóńkó lórí ọmọ tó bí fún mi gùn á sọ́wọ́ pé ìyàwó rẹ̀ ṣe ìsìnà ìwọ lọ́lọ́run tó ọdọ́ rí ṣùgbọ́n ní àwa láì ìyàwó òun tọkùnrin wà lórí ẹ̀ báyìí ṣùgbọ́n òun nìkan lòun rí tóun bá ní kọ́ inú títẹ̀ tí ń bọ̀ ah, wàláì ara òun ti ń làágùn òun ti ń gbọ̀n ah ẹ̀tọ́ wá ní kí n máa wẹ́lẹ́ irú ẹlẹ́dìí olórí ibú wo nìyẹn àríyáwó mi kọ̀bà mẹ́rẹ̀lì mẹ́rin wá ó lóun ò ṣe mọ́ olórí burúkú lóbìnrin yóò lè bá tòun jẹ́ ká tó gbà kódodo lọ sọ kí ló máa ṣe súra ìsàlàyé àwọn olórí bọ́ọ̀bọ̀ èèyàn àwọn mọ̀nà fi kúùn àwọn sọ bẹ́ẹ̀ ṣe lú àwọn olójú èjì àwọn ọ̀tá ọlọ́run ọ̀tá ọlọ́run nínú ṣe bí ọ̀rẹ́ ọlọ́run ní kíni o gbangba irọ́ zìnà orí ibú tí wọ́n pamọ́ ìyàwó Aisha ṣùgbọ́n ètò ọkànwájú gan ni muharramat sẹ́gbẹ́ yẹn là ń bá lọ minajul mu'min fi tarkil muharramat àsáwọn ẹni ọlọ́run bí wọ́n ṣe máa ń gbé ìwà ẹ̀ṣẹ̀ níbẹ̀rẹ̀ súrọ́tù Nur ọlọ́run ní súrọ̀tún anzalnaha wa faradnaha wa anzalna ya ayatin bayyinatin la'allakum tadhakkarun ọlọ́run ní súra kan ní súra yìí àwọn ọlọ́run la sọ kalẹ̀ àwa kó àwọn àdájọ́ jọ síbẹ̀ àwọn àdájọ́ ọbẹ̀ aṣẹ́lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n asé ní dandan láwọn ẹni ọlọ́run lórí a wá sọ̀kalẹ̀ sínú súrà yẹn àwọn àmì ọlọ́run tó fojú hàn àwọn àyà ọlọ́run ọba tí ò rújú làálàkùn tàdákàrú àṣekẹ́ ilé bá rántí ọlọ́run ọba ní kẹ́ mọ́ bá àyà tọ́ọ̀gì mọ́lọ́run lọ́wọ́ a wá bọ́ síbi ojú iṣẹ́ ọlọ́run wá ní àzáni yàtù tẹ́ ẹ bá ti lè mọ́ǹsì náà lọ́kùnrin àti lóbìnrin asa àwọn àáfàá ṣàlàyé fún wa wọ́n ní kọ̀dámọ̀ lọ́wọ́ zani yàtà alazani fi zina wà kọ́dámọ̀ sáríkọ̀ alásárìkọ́tì fi sárìkọ́tì àṣẹ níbi ìwà àgbèrè ìwà àsìnà ọlọ́run kọ́kọ́ dákọ obìnrin torí pọ́bìnrin òun ni ọmọ yójú lẹ̀ òun ni ọ̀yà paálẹ̀ òun ni ọ̀yọ̀ tán lẹ̀ òun ni ó ṣèképe súpà òun ni ọmọ tọ́tẹ̀ òun ni ọmọ tọ́jú kò bójú òun ni ọmọ ṣe bí àṣẹwó òun ni ọmọ bóra àwọn náà máa ń fasilitéètì àzínà ṣùgbọ́n tó bá já sí pé bí olè ní ẹni tó máa ń kọ́ fa olè ọkùnrin ni ọkùnrin ni wọ́n sábà líìdì túùpù olè jíjà ọkùnrin òun lọ́mọ bá ń yèjì obìnrin lọ ọkùnrin òun lọ́mọ gbogbo bí ká káfí ká já fóònù mọ́ni lápò sẹ́yìnkú obìnrin sábà lápò ọkùnrin àwọn tẹ́bá débẹ̀rẹ̀ wọ́n jábá ìwọ́n ti lápò ọ wà fóònù ti ṣòkòtò tán wọ́n ọ̀run náà ṣe kí ni o zíìpù olórí ibú kan ṣe kí ni o ó ń bẹ̀ẹ́ wọ́n ti dìbọn mẹ́ ẹ wà èdè rí ṣùgbọ́n bí zina yìí obìnrin máa jẹ́ zina rọrùn jù ọlọ́run wa ní gbogbo ẹ̀ńtẹ́ ẹ bá ti mú tọ́jú zina lọ́kùnrin àti lómi ẹ̀fọn ẹlẹ́gbàá 100 ẹgbàá irú ìtàn ṣe àwùjá bá àfọ́ àkàtọ́ lóhun ṣe sínà tó ní ọrùn mọ́ wà jẹ́wọ́ fún rẹ̀ kọ́lọ́mọ́ ní sàáfáà yẹn lẹ́sàn rí àgbà tí wọ́n nà lẹ́gbà 100 ìgbà tí wọ́n tó wá náà fáì nínú ẹ̀ tó wá dàn pé wọ́n ti ẹ̀ lo ṣẹ̀rí àlóhun lórí gbogbo àwọn VOA BBC náà gbé nígbà yẹn ọlọ́ni ẹ bá náà wọ́n débi tó ní yé ẹgbà mi wà láyé ibi ti bẹ́ẹ̀ bò orí ibi ti bẹ́ẹ̀ ah, ọ jẹlé ìpọ́ndúrẹ́dì sẹ́gbà mi ló fi jẹ́ pé wọ́n èé lo obìnrin nínú ṣẹ̀ríà láti fìyà jẹ èèyàn obìnrin ò lè ṣe obìnrin láàánú lójú jọkọ̀ yìí lọ àwa tá a jọ́kùnrin àwa dájú díẹ̀ ibùn téèyàn bá ní kóbìnrin ọtọ́jú ọmọ ọmọ yóò jẹrà yóò ṣèdè yóò tún kọjá jẹrà gan ọmọ yóò tún di eérú tẹ́ẹ̀ ní rí sàmọ́ torí yóò pampa rẹ̀ yóò mọ pampa ọmọ tó pé yóò sàmọ́ tọmọ òfin àdàdà ń súpa rògbò girama girama pé ẹ̀rí pé mi lọ́jọ́ sí mọ́mọ́ náà bàbá rẹ̀ báwọn ẹ̀ ọkàn o ọmọ òdòdó wọn kú náà mi ní ìsìn girama ó nìkan ọmọ ní girama náà bàbá sọ́dọ̀ ní pé ọmọ àwọn kọ́ lọ lùdé èyí wọn bẹ yóò fi làákà ìsọ fún girama girama èyí náà lẹ́ni nǹkan yìí wọ́n sí ni torí ìwọ̀nba fáírọ́ọ̀sì tó bá ara kó bọ̀ bẹ́ẹ̀ láàrin ọ̀sẹ̀ kan ẹ̀mọ̀ sí kíni o ẹ̀mọ̀ láti fáírọ́ọ̀sì sí tó lójọ́ méjì bẹ́sẹ̀ méjì ni ó fi lẹ́fì lu antifáírọ́ọ̀sì ó lè má kírun tó bá jọ́kùn ó lè gbá bọ́ọ̀lù lọ gírámà òkú nínú ọkọ̀ mi tó ti á dé sọ́wọ́ ajẹun ní ìsìn ti gírámà sọnù jẹmọ́ tó bá wá rí bẹ́ẹ̀ ẹ má já àánú ó tá a gbà èyí ò ti kúrò láàánú ó ti ń lọ ibi tó yẹ kéèyàn ó ti le díẹ káwá lòun láàánú lójú àánú yẹn lè ba nǹkan jẹ́ leniency yẹn kéèyàn ọlọ́run á ní lọ ẹ má já àánú wọn ó ṣe yín sotiye ẹ má jẹ́ kí ẹyin ìgbẹ́ ẹ̀kọ́gbé yẹ ìsàánú mi wà lẹ́yìn ìmọ̀gẹ́ bí ó ṣe ríre gbogbo ẹ̀yìn mi ló ti dá paádì gbogbo ẹ̀yìn mi ti dára jẹ ẹ̀yìn mi ti lé ẹ̀yìn mi ti bò ọlọ́run ní òsì ń tọ́jú ọ́. ara kílẹ̀ tó wá ṣe ọlọ́run tó yẹ pé nǹkan tó ń tú mi nù nàbí láyé wà lè yá omi náà áhìn já sí pé lódodo òun lẹ gbọ́ ọlọ́run gbọ́ àtọ́jọ́ ọ̀kan yìí وليشهد عذابهما طائفة من المؤمنين sẹ́rí wàhálà ìta bá ń lo ṣẹ̀ríà ni gbogbo wàhálà tàrí nàìjíríà ìṣẹ̀ríà ni solution rẹ̀ ọlọ́run wá ní kéètàn ẹ̀ẹ̀tàn wá wá àwọn èèyàn kan nù mùsùlùmí tí wọ́n present jẹ́mọ̀ ìwúrú stadium ìlú adámọ̀sẹ̀gbà àbí liberty àbí kẹ́ni ẹ̀yìn afẹ́ náà sì mẹ́ẹ̀ẹ́dógún lónìí o àbírú central mosque ọjà bá àbí tàrí ṣe kọ́lá ní wòrò òdù yẹn amúláṣí tó tóbi ń bàdàn nìyẹn kán wá fi ìdájọ́ ọ̀sìn náà bẹ́ẹ̀ kán ní tó wọ́n fẹ́ na àfáà nokia o torí pé àfáà nokia ṣe sìnà pẹ̀lú ẹlẹ́yà samsung kán wá bó àfáà nokia ń di gidi ní mọ́tíláṣí àríṣe kọ́lá bẹ́ẹ̀ níbàdàn central mosque kí gbogbo àwọn mùsùlùmí tó wá kírun jọ jímọ̀ kán ṣe kí ni o ṣe rí jọ́tà àfáà yẹn bá tó fẹ́ ṣe sìnà ara rẹ̀ remove Tọba bá rántí disgrace pé á irú orí ibú orí ọlọ́run lè lò sábẹ́ akẹ́lòmí òrònú ọlọ́run ní káwọn èèyàn kan witness ìyà wọn nínú àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run bá wá ń bọ̀rọ̀ yẹn lọ ọ ń bọ̀rọ̀ yẹn lọ ọ ń bọ̀rọ̀ yẹn lọ ọlọ́run wá ní àzániláyẹ̀ ń òyìn ní òmùsíríkà ẹ̀ẹ́rẹ́ lọ́kùnrin kò lè fẹ́ nìkan kan ọlọ́run bá yé onísìnà mọ́gi ọlọ́run ló ń sìnà ẹlẹ́bọ lọ̀rọ̀ rẹ̀ tó kàn tí ọba ti rọ́ ń sìnà ẹgbẹ́ rẹ̀ títù wọ́n ṣe kíni o tó gé fọ́ jẹ́mọ̀ tí ẹ bá lọ sáwọn eré ui poli ìbàdàn pàápàá ui àwọn olórí ibú pọ̀ bẹ́ẹ̀ láyé ọmọ tí wọ́n ṣẹlẹ̀ ọ̀rọ̀ àwọn òfin tán ti ya wèrè ibi ìpéǹpéjú wọn báyìí bínú lọ́wọ́ à ń bẹ̀ ni o bínú pẹ́pẹ́yẹ ni ò ní mọ̀ ó ti àwọn ọrùn bínú orí ibú yẹn wọn ò ti wá sàwọn oge aṣẹ́wó kan fọ́jẹ́ pé wàláì mọ́jà àfọ́ràn àfẹ́ tọ́lọ́ bá sàánú tí àáfàá bá bọ́ sọ́wọ́ rú àwọn ọmọ obìnrin wọn ìmí tó máa ń lo nǹkan búnú wọn tí è bá sàánú ọlọ́ àfọ́ ọba wọn ṣe sí náà ibi tádọ̀ wà lára wọn tó wá bá ń ṣe sìnà sí lẹ́ẹ̀kan tó ọ̀bà tí ìrí mi inú wọn ò ní gbádùn tó máa ń fi àwọn nǹkan bú sójú ara wọn tó fi jẹ́ pọ́kùnrin tó bá súnmọ́ wọn yóò ṣe kí ni o yóò gbádùn èṣù lára wọn tẹ́lá ní pé ah, ọ̀gá twenty twenty kéré wa ṣẹ́yà fẹ́sọ pẹ̀lú lọ́dẹ transfer èyí fi ráka nọ́mbà mi ṣẹ̀pá àwọn asẹ́wọ́n náà ti di professional torí pé transfer ti rọrùn nítorí bíi GTB ibùn kọ́mọ́ ní internet star seven three seven àṣì tó bá ti tẹ kíní kan yóò máa gbé wá sọ fẹ́ recharge o fẹ́ transfer fúnra rẹ fẹ́ lòmí o fẹ́ ṣe kíní kan gbogbo ẹ̀ ní ọmọ bí ó ọ̀gá twenty kọ lówó yín ọ̀yẹ̀kẹ́ ọ̀gá ẹ̀ gbádùn wa jù báyẹn lọ náà kí ẹ náà gbádùn wọ́n gbádùn orí ibu yàrá jẹ́ fi táàtì kọjá fifty mi ò bẹ̀tà àjọ discuss tẹ́lẹ̀ ọ̀yẹ́ kẹ́yìn náà ti àwọn ẹgbẹ́ fifty náà máa fa àsẹ́yìn náà ọmọ tó dùn tó báyìí láfẹ́ fún twenty ó lè tún máa bá a fẹ́ yìí sí náà tẹ́lẹ̀ àrẹ́gẹ́ lóòótọ́ odò náà odò odò kọ̀mọ̀gbọ́ lórí burúkú bí ó ti kó hiv èdè lára ẹ̀ ọlọ́nirú ẹ̀ tó bá ti lè jó nísìná lóbìnrin báyìí ta ni kọ́ lọ fẹ́ onísìná ẹgbẹ́ rẹ̀ aomo ṣìríkà tán tàbí kẹ́ ẹ lọ bá wá bàbá eléégún àwọn eléégún tó ń dàgbò orun bá dùn báyìí tó bá jẹ́ pọ́kùnrin ni ẹ bá wá ìyá olóòlù tí wọ́n jọ máa kó pánù lé ẹwọ́ bọ́lọ̀sì báyìí onísìnà máa jí nínú ẹni tó tún lè fẹ́ lónísìnà àbẹ̀lẹ́bọ wá sáàni yàtò láàyà ń kẹwàá ìlà sáàni náà ò mọ́ ṣeré kan wàhùrẹ́ alálùmíní ọlọ́run tẹ bá rún sínú ọlọ́kùnrin tiẹ̀ kò sẹ́yìn tó lè fi àfo sínú ọlọ́kùnrin ẹ bá jọkùnrin oníṣìnà kọ́fọ́bìnrin obìnrin kọ́fọ́kùnrin àbẹ́lẹ́bọ ọlọ́run lè wọ̀ ní o mọ̀mí ní ọ̀gbọ́dọ̀ fò ń sìnà àárín wọn láti mọ̀ pé tó ń sìnà bá sì wà ló ń sìnà àgbọ́dọ̀ fẹ́ ṣùgbọ́n tó bá tú bá ń kọ́ àwọn àfa àlàálẹ̀ fẹ́ torí pé àtá ibùmínà dáńbì kàmáńlá dáńbàlà tẹ́nìkan bá fi lápẹ̀rẹ̀ kálóbìnrin kan fẹ́ ṣe nìka lọ́mọ 25 years ẹ jẹ́ káàzú pọ̀ máa jọ ní age 13 ìgbà tí èdè 15 òun àtàwọn ọkùnrin tí ń ṣe sínà ọ wá ṣe sínà láti age 15 wọ 25 how many years 10 years jẹ́mọ́ tó bá túbá lónìí wà lẹ́ẹ̀tọ́ ń kírun dáadáa ó lò dáàbò dáadáa kò sáṣẹ́wó mọ́ ọkùnrin kankan ọba ó ti dẹni ọlọ́run padà lọ́dọ̀ ọlọ́run kò ṣe sínà ṣùgbọ́n lọ́dọ̀ tí wá ó ṣe kí ni o tí wọ́n ti bá ẹ̀ṣẹ̀ sí náà rẹ̀ dànù ọlọ́run ní tó bá wá rí bẹ́ẹ̀ ẹni tó bá já sí pọ́ǹsì náà ní inú kọ́ fóǹsì náà ẹgbẹ́ rẹ̀ tírì wọ́ọ̀gì six tàbí ọlọ́run la gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run á bọ́ sórí àwọn mọ̀sánnáàtì ṣẹ́dá ní tá dé ìka obìnrin tó ti wọlé ọkọ àtọkùn tó ti yàwó náà máa ń pè ní mọ́sán ẹni tá a ti sọ́kù omi àjẹrí àgbàbùdé ìbá ti lè níyàwó àbọ̀ lọ́kọ àti sọ́kù omi ìzìnà ọ̀yẹ́ kélé òtún ronú sínà mọ́ tó bá jẹ́ pọ́kùnrin ni tó bá tó ń rò pé àwà láì owó tó rọ́mọ kan ọ̀gá bí ẹsẹ̀ bàtà mẹ́ẹ̀ẹ́dógún ó wá sanra bẹ́ẹ̀ ó dẹ̀ láìkí ọmọ tó ga tó sanra ìwọ ló ní wàhálà alẹ́ ayé rẹ̀ ìgbà míì ó lè ṣẹlẹ̀ tọ́já sí wípé oríṣiríṣi àwọn àdánwò báyẹn yóò mọ̀ ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn tọ́jẹ́ married ṣẹ̀rí àwa rò pé wọ́tọ́ ojóbe ìyọ̀ǹda fún àfọkọ ẹyọ kan lè hikimati bàálígà nítorí àwọn ìrìtẹ́ kó fojú hàn ìwọ́tọ́ wájọ́ kùnrin tó fi máa ṣe wèrè káàkiri mọ̀yọ̀ǹda méjì mẹ́ta mẹ́rin fún mẹ́jọ kọjá bẹ́ẹ̀ ikima wo lọ́wọ́ àbí tóbe tóbi bá ní kọjá ọkọ kan àwọn àáfàá ní ọ̀rọ̀ nasabu ọ̀rọ̀ fámílì wàhálà ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sẹ́yìn pínlẹ̀ ìsìnká lóbìnrin bá lọ́kọ mẹ́ta ẹjá àzúmù bẹ́ kìí ìsọpá lè ọkọ ó sún bọ́yọ́ wá ń pín ìrún láàrin àwọn ọkọ <laughs> tó bá sun ọ̀dọ̀ ọkọ a lónìí ìyẹn súnmọ́ ó sun ọ̀dọ̀ ọkọ b lọ́la ìyẹn súnmọ́ ọkọ sí lọ́tọ̀la ọba lóyún jẹ́mọ̀ ta ló lóyún ẹ̀ dáhùn ní ta ló lóyún wàhálà dé àbí òde ṣùgbọ́n tó pọ́kùnrin ni ó ti mọ̀ pé òun náà lòun lóyún pé òun náà ni òun lòun súnmélé lòun súnmélé lòun súnmélé ìkan nìyẹn àwọn àfáà tó sàwọn ikímọ̀ mi tó pọ̀ bíi pé bọ́lọ̀ ń ṣe dóbìnrin obìnrin olu si blood lóṣooṣù kúlù wà fàtàzìlù nìsá filimahid ọlọ́ngán ní ìnira ni wàhálà ni ẹ̀gbin ni obìnrin tí bá ń ṣe kóṣù ẹ̀yà mọ́sànmọ́ wọn kí ọmọ tó o ìnira jẹ́mọ̀tẹ́ bá wò obìnrin ó tó ṣe nefas tó bá bímọ obìnrin tó máa ń lóyún ọlọ́ọ̀ni wàhánà àláwá ní wàhálà lórí wàhálà ìfòòró lórí ìfòòró ìnira lórí ìnira òun ni eléyìí ní kọ́lọ́kọ́ méjì mẹ́ta mẹ́rin nígbà ọba lójú tí o tọkọ mẹ́ta fẹ́ súnmọ́ papọ̀ àbí òde wàhálà ṣùgbọ́n tá a àwọn obìnrin tán jẹ́ ni wọ́n ṣe ká wá lẹ́kọ̀ọ́ rọ̀ mọ́ wọn pé ó mú lágbájá tó ṣe bẹ́ẹ̀ ọ̀daràn o bí wà láìtọ́ ọ̀bá lọ túbá obìnrin tó fẹ́ bókọ ẹ̀jẹ̀ nǹkan ọlọ́bá fún iṣẹ́ èṣù ọkẹ̀fẹ́ báyìí ló kọjẹ́ ní tí ò forí jìn ọ jẹ̀bi lára rẹ̀ nu jáàna ma kọ̀ ní mọ ní eighty mọ̀ bóyá eighty million lọ́jẹ́ ni o bí eighty thousand o bí eighty uncountable ni o ọlọ́run ló yé ọlọ́ni wà lẹ́bí iná yẹ́rìmọ́nà mọ̀sánátì fún mọ́làmúyà tó bí arúbá àti ṣòhádá fájìlìdù sàmánì nàjàlùbà ọlọ́run tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo àwọn tó bá já sí pé wọ́n ń ṣe cordful mọ̀sánát àwọn obìnrin olóbìnrin tán jẹ́ ní ọlọ́run tí wọn kì í so ní zina àwọn irú obìnrin yẹn òun náà ni wọ́n wá ń parọ́ zina mọ́ ọlọ́run ni ẹ̀wọ̀n wá mẹ́lẹ́rìí mẹ́rin wá ẹ̀fọn ní bílálà 80 ìmọ̀ bílálà mélòó ṣẹlẹ̀ àtàbà sọ́ra ó bílálà oróbìnrin kan àtàfà kan máa ń sọ̀rọ̀ pé wọ́n ti máa bára wọn sùn a ní kílẹ̀ rí ó ní mo rò bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń wà níwájú mọ́tò dago mẹ́wàá wàhálà yìí tó sọ yẹn ò correct kò ṣe kí ni o kò correct rárá tó bá jẹ́ rẹ̀ ṣẹ̀rí àwọn jẹ̀bi láláyé ti fò tọ̀sùn láyé rẹ̀ ò ní sọ rú ẹ̀mí ora orí tẹ̀ wọ́n mẹ́ta àwọn ọmọ gáìsì ẹ̀ pé wọ́n kẹ̀ máa fọ́ kóbe lọ́rùn ìmí ò ṣèṣìn rí nu wọn àwọn ọmọ gáàkì ọjọ́ pé wọ́n kẹ̀ láìka àwọn náà máa ṣe fẹ́ bí àwọn ṣe ń ṣe they are decent ìmí inú wọn kò ṣe ó lè mọ́ ṣùgbọ́n òun náà lẹ́kọ̀ọ́ náà wọn ṣe pé àgẹ́fẹ̀rẹ̀ ní ẹ̀ ah, náà wọn gbóbi ijó kóhun náà wọn rap káwọn ní àyọ̀ náà gbọ́n pẹ́ pẹ́ pé irú àwọn bá ń kéré bí one percent ọ̀pọ̀lọpọ̀ àwọn tá máa ṣe wèrè wọn ń sìnà ni wọn ṣùgbọ́n wọn ò rí ìyàn lórí ara wọn báyìí ọwọ́ náà ṣe sìnà wàlẹ́ ọ̀daràn tá a bá mọ̀ nínú ṣẹ̀ríà bílálà eighty tó yẹ pé ẹni tí ọmọ rí yóò bọ̀ ṣe kí ni o yóò bọ̀ káàánú yóò gbogbo eléyìí òun ni káńsà kéèsì ẹ̀ bákan náà lórí àlàyé ìsìná yẹn ọlọ́run bá wá ń sọ fún wa wípé ṣùgbọ́n o ìlàlẹ̀ bí iná tábú mímbá di dálíkà rahim ṣùgbọ́n tó bá parọ́ tó wá túbá tó ṣàtúnṣe ọlọ́run abọ́ sórí ẹni tó ríyàwó ẹ̀ àtọkùnrin tán ṣe sínà ó níyàwó mi ṣe sínà ìyàwó mi ṣe sínà sẹ́ wọ́n lẹ́lẹ́rì ó ní òṣèlẹ́rì ara mi nìkan lẹ́lẹ́rì ara mi ti gbóná kọjá kí máa wẹ́rẹ̀ rì fẹ́ pa gan ni mo kẹ̀rù pé kí máa pa ni ọya ọlọ́run ni yóò wà fàṣáádá tó wà ní àdúgbà òṣàádá ti bìlà yóò wà òun ní ọ̀jẹ̀lẹ́rì fúnra rẹ̀ lẹ́ẹ̀mẹrin pé òdodo iná wúlà mí náà sọ̀dí kéde òdodo mọ́ ń sọ bóò ní ó sì arí wàláì ìyàwó mi ṣe sìnà sẹ́ wàláì ó ṣe sìnà wàláì ó ṣe sìnà sẹ́ wàláì ó ṣe sìnà ẹ̀rí ti pé mélòó báyìí tí n bá wá parọ́ mọ́ òun ni ó sọ bẹ́ẹ̀ tóun bá parọ́ wọ́n lè kọ́ mi ṣàtò àná lánàtà lọ ìhàlẹ̀ yìí nkanàmínàl kàbíbí tó bá já sí pé òun parọ́ mọ́ ìyàwó òun òun ni sìnà tí ò ṣe tóun sọ pé ó ṣe yẹn ìtí ọ̀sẹ̀ ni pé làánà sẹ́dá àtàwọn ṣe ìwọ́n bẹ́ẹ̀ kọ́ lọ làánà rẹ ni ìyá gidi mọ́ sọ bẹ́ẹ̀ sọmọ rẹ o wàláhì tọ́lọ́ ń bá láàánú èèyàn ayé òṣù yẹn o ọlọ́run abiọ ẹ̀jẹ̀ àrí làánà rẹ o orí ibú ni làánà ọlọ́run bá dé o jẹ̀mọ́ kìlọ́ bá dé orí ibú gidi òun ni o kí ni tí ó wàá padà ṣẹlẹ̀ yóò wá sọ bẹ́ẹ̀ pé tóun bá ń parọ́ ẹlẹ́ẹ̀karùn-ún anna la'anata Allahi alayhi in kana minal kadhibi tóun bá parọ́ ìbínú ọlọ́run ní kó bóun sẹ́yìn kó ti kọ́ jẹ́rìí máa ń pẹ̀lú búra ọwọ́ yẹn náà pè ní mọ̀ láàánà kì í náà pè ibi tọkọ àtìyàwó tí wọ́n ti ṣépè fúnra wọn ọkọ sọ pé ìyàwó òun ṣèṣì náà ọkọ dẹ̀ fọlọ́n búra lẹ́ẹ̀mẹrin pé fúnlẹ̀ lẹ́ẹ̀karùn ìyàwó náà tó fọlọ́n búra ah, wà láì òun ṣe sìnà òun pa wàláì babọ́nà lọ́kọ wàláì mi ṣe sìnà kò rí mi tó bá jásí kóhùn wá ṣe sìnà obìnrin ọ̀sán máa ń wo ọlọ́run bá wá ní tó bá ti ọkọ là ń sọ ìyàwó ní ọ̀jẹ̀ rọ́jìmọ̀ wọ́n á lẹ̀ ìtò lè fa kán mọ̀lẹ́ ló kópa sẹ́ẹ̀mọ́ òun náà ni wípé à ń tẹ̀sẹ̀ àdàrú bá àṣàdà àti ìbìlà òun náà wá sọ pé wàláì wàláì mo fọlọ́run búra ó dà mí lójú mo jẹ́rìí ara mi mi ò ṣe sìnà mo jẹ́rìí ara mi wàláì mi ò ṣe sìnà sẹ́ ó dà mí lójú para mi mi ò ṣe sìnà ọkọ mi ń parọ́ mọ́ mi ni wàláì ọkọ mi rọ́ ń pa òun náà wà ẹlẹ́ẹ̀karùn-ún wálé kọ́ ún òun kọ́kọ́ sọ pé làánà ìyàwó sọ pé gọ́dọ̀bù ọlọ́run àríkà kanu méjèèjì ìbínú ọlọ́run ní jẹ́ gọ́dọ̀bù làánà ọlọ́run ní pé alibuhan anirahma kọ́lọ́run ó gbé èèyàn jẹ kíkẹ́ ìkẹ́ kọ́ níbi Kánò kí wọ́n wà ọwọ ọwọ́ tó gbọ́kànlé tí ọba ń lọ Kánò lọ́ba dé lọ́rin ìgbà tó èdè lọ́rin ìkẹ́ ọlọ́run ti sáko Kánò ó ti lọ Maiduguri ìgbà tó fi lọ dé Kánò ìkẹ́ ọlọ́run ti Nàìjíríà ó ti wà ní Egypt ìgbà tó fi lọ dé ọlọ́run ti jẹ́ kíkẹ́ rẹ̀ ó súnmọ́ wa ni tọ́lọ́n bá ti lè kẹ́yàn kò ní bínú sí tọ́lọ́n bá ti lè bínú sí yàn kò ní ṣe kí ni òkọ̀kẹ́ lásìkò yóò wà ní anna gọ́dọ́bà lọ́ọ̀yà alẹ́ ọlọ́run ní kó bínú sóhun nǹka nàmínà sọ̀ọ́dí kírì tó bá já sí pé ń tọ́kọ òun sọ yẹn òdodo lọ́ba jẹ́ jẹ́mọ̀ sẹ́mọ̀ tí ó wà ṣẹlẹ̀ wọ́n ní agbọ́n ń sẹ́ oyin ń sẹ́ ojú olókòrè tó ṣe kí ni o tó wú kọ́ndùkọ́ndù ìtumọ̀ òwe àmọ́ agbọ́n ọmọ táyàn ni oyin náà máa ṣe kí ni o olóko wá dóko sẹ́sìn pé agbọ́n àtọyìn wọ́n máa wà lóko lójú olóko agbọ́n ojú olóko sẹ́sìn pé yé yé yé yé yé kòkòrò ti sẹ́mi o kòkòrò yé wà lórí mi ti wù á ah! ó ní àárín ní tọ́sán bá wù á ah, bọ̀dá agbọ́n ah, ẹ̀yìn náà wà lẹ́gbẹ̀ẹ́ bọ̀dọ̀ òyìn bọ̀dọ̀ agbọ́n ẹ̀jẹ̀ wọ ẹ̀jẹ̀ ọ̀tá lọ́sàn agbọ́n ni wà láì láìlẹ̀ sí láìláì láwà èmi kọ́ ni mo sọ wà láì mi ò fọwọ́ kàn bọ̀dọ̀ òyìn kílẹ̀ mọ̀ ń pọ̀ orí olóko tó ọmọ gbẹ Yorùbá ní agbọ́n ń ojú olóko sì lè ṣe kí ni o nǹkan lọ́sà gan olóko olóko eyín olóko kò sẹ́ni tí ó fọ̀bẹ tó lò tí ó fi jẹsù wọ́n ń wá ọ̀bẹ ta ló mọ̀ ọ̀bẹ ọ̀bẹ ti sọnù ní mo fi jẹsù jẹ ta so àdámọ́ nìyẹn ṣe wá rí tó bá jẹ́ pé ìyàwó náà bá wá sọ pé òun fọlọ́run búra tóun bá tí ọkọ òun bá jẹ́ kó dodo ní sọ tó jẹ́ pé lòun parọ́ ìbínú ọlọ́run ní kó máa bẹ lórí òun jẹ́mọ̀ ṣe rí tó bá ti á rí báyìí ọlọ́run ṣẹlẹ̀ sáwà o ẹ ṣe fásikò nìka ọkọ àti irú ìyàwó tí wọ́n ṣépè fúnra wọn bá wọn ètò sọpọ̀ àyàwó mẹ́tẹ̀ẹ̀dì jọ gbé ọmọ tán bá wá bí ibnu àbí ibnatu umi yìí àbí umi ha jẹ́mọ́ àwọn èèyàn ìdájọ́ ṣẹ̀ríà wà láì ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ àti ọ̀gbẹ̀rẹ̀ àwọn ṣépè tó bá jẹ́lẹ̀ ṣẹ̀ríà ẹ̀ tó pàdé mọ́ táyé ìparí ẹ̀ lè pàdé mọ́ torí pé ìwà níyàwó rẹ̀ ṣe sìnà òun ló ẹ máa máa bá àwọn ti tẹ̀rọ àwọn news irọ́ kata máa sọ ń gbà mí ìyá àmì orí àwọn èèyàn dàrú tọ́bẹ̀ ilé múrú eléyìí ṣẹlẹ̀ nínú ṣẹ̀ríà ọkọ àti àwọn èèyàn wọn jama tó bá jẹ́ pé ó ni wọ́n mọ̀ pé ọmọ yẹ́ wọn à ní ìfìtọ́dọ̀ torí bàbá yẹn ti deny paternity ẹ̀ so pẹ̀lú wọn báyìí a rí pé yẹn ti ṣàlàyé fún wa nípa tẹ́ríkùlì muharramat fífi àwọn nǹkan ìwọ̀ọ́lẹ̀ eléyìí tọ́já sí pàáfà ń sọ lọ fún wa tọ́já pé kan bẹ̀ ní codful monsonant ní page fifty nínú tíra àwọn yìí page fifty two láti wá gbé báyìí níbi táàfà ti sọ àwọn ọ̀rọ̀ kan tá a ti ṣàlàyé kọjá àáfàá ti sọ̀rọ̀ àsárkọ̀ olè jíjà pé àwọn ẹni ọlọ́run ń wèé jalè wọ́n dẹ̀ máa ń jìnà sí i káwa náà jìnà sí i a dẹ̀ ti sọ yẹn nínú àwọn tó ti lọ pé ẹ̀ bá jalè wọ́n ò gé ní kíni ọwọ́ a ní kì í sapá torí pé yádùn lárúbáwá ó lè túmọ̀ sí látòrí ọwọ́ dé ìgọ̀pá ó sì lè túmọ̀ sí dé elbow kódà ó tún lè túmọ̀ sí dé kíni shoulder ibi èjìká lókè tí èsì ìgọ̀pá ṣùgbọ́n tó bá já sí wípé tó ó lè tiẹ̀ tó ti nípọn ó ti di pọ́n rọ́ọ̀bù àwọn èèyàn ń dà wọ́n lọ́nà wọ́n lè gé apá ẹ̀ kan ẹsẹ̀ rẹ̀ kan sóti míníkì láàfin wọ́n lè ṣe bẹ́ẹ̀ láyé ẹ̀kọ́ tó ní ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó bá sí pé olè adigunjalè nìyẹn o tẹ́ páwọn olè tí kẹ́ ń gbé wọn bá nǹkan ni ọwọ́ ẹ̀ lásán lẹ́ẹ̀gì ẹ̀ẹ́gì lọ́wọ́ ẹ bá ti mọ́wọ́ orí ibú tó fi ń dà lóru tó fi ń jalè nígbà ọba lọ́wọ́ mọ́ kò ní ṣe kí ni o kò ní jalè mọ́ ọlọ́mọ fún alọ́mọ olè o. ẹ̀yin eléyìí ni kọ́tù tọ́rík àwọn adigunjalè gan nìyẹn àdìsàlàyé ẹ̀ náà kọjá oríṣiríṣi ọ̀nà tó yí ìdigunjalè tó lè gbà wá. aliyaminu gomus òun ni tá à ń ṣàlàyé lọ aliyaminu gomus òun làwọn tí máa ń búra èké àti ṣàlàyé lórí ìyẹn náà tá a bá rántí sótíyé ṣùgbọ́n à ń sàwọn àlàyé òun lọ tó fi débi ọ̀rọ̀ àlùkàbíbù ọ̀rọ̀ irọ́ pípa ọ̀rọ̀ kọ́tìlù nàfsí kọ́tìlù nàfsí ẹni tó parí àwọn eléyìn láàyànjú lé ní kọ́lọ́jà sí kọ̀ wa. jama tó bá débi àlìyàmí nùlọ̀gọ́mọ́s jama ẹ̀ jẹ́ ká sọ àárín ìṣe gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí má bá àyàn búra èké nítorí owó àbí nítorí position of authority ah àwọn olóṣèlú ó sọkọ́ lọ́dọ̀ ọlọ́run ní nàìjíríà yìí ìmọ̀lú mi o wọ́n ó sì lọ yín jẹ ní àwọn kan tí yà ń jẹ ẹ̀ntàdí pé kò rówó rí 100,000 sọ pé gọ́vnà Rashidi Hashim lọ wọlé wọ́n sì rí ìgbìlẹ̀ iṣẹ́ yìí ìwọ náà lè lókè ẹyin ní wọ́ọ̀dù twenty seven million tí wọ́n ní wọ́n jẹ́ àpò tí wọ́n àjẹ́ àpò ojú mi ló ṣe báyìí ọmọ wa ọmọ wa ni wà láìka láì sí máa bí là wọ́n ní kí ló gbọ́ kí ló gbàgbọ́ muslim wọ́n tún gbé kùránì yóò tún kùránì búra yóò sì sọ̀rọ̀ lórí wọn gbogbo àwọn bẹ́ẹ̀ wọ́n sọ kọ́ lọ́rùn àti tọ́ba tí wọ́n tọ́lọ̀ fún ibi. almohim àwa tá a jẹ́ mùsùlùmí ṣẹ̀rí àfẹ́ ká sọ́ra fún alìyàmínú lùgọ́mùs alìyàmínú ìmọ̀ búra èké ìmọ̀ jẹ́rìí èké ṣe ìpá àwọn kan tó mẹ́jẹ́ kí wọ́n fún yàn lówó wọ́n lọ háyà fámílì rẹ̀ èyí olóburú jù tẹ́lá ń bọ́ ṣe kéèsì wọ́n á lọ wà àbúrò rẹ̀ kan tí wà á ti ẹ̀ ní kíláàsì lórí ọ̀rọ̀ olè tí èyí tó dẹ̀ tì máa tó ti kọjá age eighteen wọ́n á ní pé bọ̀dá rẹ̀ kí ló ṣe fún ọ talẹ̀ two million wọ́n fóun ní ẹ̀tọ́ tòun two fifty thousand mẹ́jọ làwọn wọ́n lọ́mọ ekele òun ò nídìí owó wọ́n wà kówó fúru ẹni yẹn lórí kíni o àlìyẹ̀mí inú algomus lórí kó lè búra lórí irọ́ àfọ́ àmádìsí àfọ́ àbúlẹ̀ ọmọ amúrù ọmọ as lọ́bí àlọ́ àníwòmọ̀ bàbá sàbé ọmọ náà sàbé ọlọ́ba ni kí àwọn méjèèjì ó ní ànábì àṣà níbi alikaba irú ẹ̀ ráwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ìṣòrọ́kù bìlà òun náà ni kéèyàn múlò pẹ̀lú ọlọ́run wà òkúkúlì wà lìdáyìn kéèyàn máa ṣe òbí méjèèjì wà kọ́tùlù nafs kéèyàn pa ẹ̀mí bọ́yọ́ parẹ́ àbọ̀ pa oyún onú àbọ̀ pa ẹ̀tàjọ́ ń jà sípò àbọ̀ pa ẹnìkan ládùúgbò pé ó róhun fín anábì ní ti ń jẹ́ kéèyàn ọkọ múlò pẹ̀lú ọlọ́run ẹ̀ṣẹ̀ ni kéèyàn ọsẹ bàbá àtìyà ẹ̀ṣẹ̀ ni kéèyàn tó wá parẹ̀ àbíkọ́ pẹ̀lú mí ẹ̀ṣẹ̀ ni wàlìyàmí nùlùgọ̀mù ẹ̀hún tánà bí ẹ̀sàlám tó mọ́ àti kéèyàn máa búra ike ó tó máwọn ẹ̀ṣẹ̀ tó sọ̀rọ̀ lórí ibú ayérayé bíi ṣíríkù jẹ́mọ̀ káwa náà sọ ṣe lónìí àwọn èèyàn fọlọ́bùra dé lórí àwọn tí ń tajà wà láìta láìsí má bí láì ojú orí rẹ tó tẹ́ irọ́ ni o ó ní sórí mo tẹ́ta fún seven hundred yìí six fifty lè ní gánra ṣùgbọ́n torí pé ó ṣèwọ ni jama four twenty lọ́ra ọwọ́ àrò pé kóhùn tó wọ́n bá ti lè ta ní eight hundred kóhùn jẹ́ ọlọ́kùn méjì kóhùn jẹ́ oṣù mákìnrin o àwọn yóò tó àwọn ọlọ́run búra pé wàláì kiri ló ti ọjà tí wọ́n ní wàláì sinabi láì sí láìláì káni wọn kọjá àwọn nàìjíríà wọn ní ọ máa fi ọlọ́run búra lórí irọ́ tàbí kó o fi máa jẹ́rìí èké gbogbo ilé àwa gbọ́dọ̀ jìnnà sí i

àbí mùsùlùmí ọmọ ìyá gan ìwọ náà láti jẹ́ ìpé ọ̀rọ̀ yóò lè dé ọba bẹ̀rẹ̀ sí ní máa ṣe gbogbo àwọn ládàradà yẹn àáfàá ní gbogbo ẹni tó bá ń ṣe léyìí ó lè fà tó jẹ́ pé ọkùnrin yẹn ìyẹn lòun wò pé ẹni ti ṣe aburú tó pọ̀ ọlọ́run lè forí jẹ léyìí ẹ jẹ́ kí n fa alápẹ̀rẹ̀ jẹ máa ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ó ń bẹ nínú àwọn kèfèrí ńláńlá lágbàáyé tàbí gba Islam wọ́n pọ̀ l'Amẹ́ríkà mi ìrántí ìkànnì tó rántí tó yẹ kó máa ń kọ hip hops ó ti baslam. Islam wọ́n ti ẹ̀ pọ̀ jẹ́ ń sọ fún Ọbásanjọ́ fún president Nàìjíríà ó lè di mùsùlùmí lọ́la tọ́lọ́ bá fẹ́ bẹ́ẹ̀ don't be surprised tó bá dọ̀la tó bá gbọ́ pé pásọ̀ Rìdíìmù Adébóyè ó di mùsùlùmí wàláhì kò sí tí ọ̀rọ̀ Ọlọ́run lọ́rùn onye mere gị kí ni olùra ń bẹ sófò ìjà mọ̀já fèrè aṣọ́rọ̀ àbá kan rí rántí a ló celebrate ninety nine years nínú Islam ìgbà tí eight ọba di Christian ó sì kù ní àgọ́ òwòye mẹ́rin lóògùn state bàbá yẹn celebrate ninety years nínú Islam ó kú one ní Christian lẹ́yìn ìgbà change Islam rẹ̀. Right? ó sórí ibu ayérayé khasara dúníyà wal akhirah dhalika huwa al-khusran ọlọ́run mẹ́jọ àsòfò sànú wa ọlọ́run àpadà sí ibú tábìlì ọlọ́run mẹ́jọ tó sẹ́ni kọ̀ọ̀kan wa o ọkùnrin ìwà rò pé ah, eléyà aburú tó ṣe ti pọ̀ ju ah, ọlọ́run lè forí jẹ eléyìí o wọ́n lọ́ba tó ń fọ ọlọ́run búra wàláì láyé gífìrù lọ́wùlì fúnani sẹ́rìmì àti iná káwa náà sọ́ra mọ́ rò pé sísítà tó rí pé wọn pátá lásán kò lè délé àjù tiẹ̀ lọ lọ́la ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹjọ́ mi ẹja bára sòtọ́rọ̀ ẹ̀ ṣe dáwà ẹni problem dáwà yín ò rinlẹ̀ náà lù àwọn ọmọ ilé máa fẹ́ sálò tọ́pọ̀ àwọn ọ̀fẹ́ délé àwọn ọ̀fẹ́ bojú ṣùgbọ́n sẹ́yìn ló wà tánàbí kọ́ wa pẹ̀lú wọn ọmọ mi gan tó wá fẹ́ súnmọ́ yín gan ẹ̀ tí ẹ̀ tó wọ́n fẹ́ ṣe lè fà á tí ọmọ mi ètì tẹ́ fẹ́ ṣe ìwà àti yínà tó wá ń jẹ́ kó ètì ẹ̀ gbọ́dọ̀ tún ra wa ṣe wà láìka jẹ́ ni ọlọ́run kọ́lẹ̀ gbogbo bí a bá ń gbé àwọn èèyàn ọ̀pẹ ní ọlọ́run wàhálà ń gbélé wàhálà ní tẹ́nàntì tá kó kí lóṣù mẹ́ta mẹ́ta kọ bá rárá ọlọ́run irú ọlọ́run ní foríjì o ànábì ní ah, ọlọ́run ní kí n sọ pé eléwo ní n fi mí búra wọn lórí pé ìní foríjì ẹnìkan a ah, a ah, a kọ́dígọ̀ fárítù làwọn wá àhàbá tù àmàlàkà mo wá foríjì ó tàn iṣẹ́ tiẹ̀ ti ń jọ́ lójúmọ́ bàjẹ́ mo bá gbogbo sẹ́ẹ̀rẹ́ jẹ́ o sórí ibú ayọ́ra yìí ẹ méjì àjọra lójú o àwa gan rẹ̀ rúmi ní wàhálà ń bẹ fún o àwọn tó ń pátá lásán àwọn tó ń so bíìsì àwọn tó ń lọ sí èbèrè wọ́n lè tẹ́lẹ̀ lọ́la àwa ní kámẹ́rẹ́ kámẹ́rẹ́ kẹfẹ́ rí o àwa ní ká àwọn èèyàn o kán dẹni ọlọ́run kẹ́ni ọlọ́run pọ̀ ju ẹni kíni lọ ẹni èṣù àáfàá ní àdíìtì nínú àdíìsì mi àníjẹ́ sàn níbi àwọn èèyàn mẹ́ta kan bẹ ọlọ́run ní báwọn sọ̀rọ̀ kò ní wó wọn sẹ́yẹ̀ kan kò ní fọ́ wọn mọ́ ìyà ni wọ́n jẹ lọ́run ara wọn ni alimusbilu izara ẹni tí wọ́n ṣòkòtò ẹ̀ ńlẹ̀ kọjá kókósẹ̀ gbogbo ẹni tẹ́ ẹjọ́ obìnrin tó bá ní pààfà rẹ̀ ṣòkòtò ẹ̀ wọ́n lẹ̀ ọmọ bó sì lo fọ́mọ́là fún pààfà ṣòkòtò tí tí ọba ti ẹ̀ dé àárín orókún sí kókósẹ̀ ìbàjẹ́ ọmọ kọjá àbíkí ni kókósẹ̀ àáfà gbogbo ẹni tí bá ń wọ́ sọ ńlẹ̀ ànábì ló sọ bẹ́ẹ̀ mi kí mo sọ bẹ́ẹ̀ o ànábì nínú ẹni ọlọ́run bínú sí yóò sì wọná ọlọ́run jà wọná wàlmọ́nfíkù sílá wàlmọ́nán onírègùn ẹni tí ó ṣoore tí yóò tó wá lóṣòtì tí èbá ṣàwátà fọ́nfìlà tí èbá sọ láti wá sí wọlé máa mí ẹlòmíì kan lè sọ pé sọ lóhùn kan tọ́lọ́n ṣe fún wa pọ̀ ọlọ́run jẹ́ àmúre o àlẹ́bí ẹlẹ́kẹta ni ẹlẹ́kẹta nǹkan lọ́wọ́ àkàwá alimufiku síláàtà ubìlà alfilkadi ẹni tí ń búra lórí irọ́ sótiyé nítorí ọjà tó fẹ́ tà nítorí kí làkójẹ́ mọ́ o torí ọjà àfáà wa sànà ọmọ ubaidillah anakai àwọn náà tó látọ̀dọ̀ àfà àwọn sáádù ọmọ ìbáyídà látọ̀dọ̀ àfà àwọn àbúlẹ̀ ọmọ umaru ọlọ́mọ ni yẹnu sí wọn látọ̀dọ̀ àníbí ọ̀sánlá anábì ni mọ̀nà hálà fàbí rẹ́rì láfàkọ́ di káfàrà ẹn tó bá lọ fi nǹkan mi ìbúra lẹ́yìn ọlọ́run ó tàn di kèfèrí o wà fi láwùdìn fàkọ́dì ashraka nínú rìwáyà mi wọ́n ní ó kí ni ó ti tẹ́lẹ̀ bọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá wò ń tọ́ relevant bẹ́ẹ̀ ni pé hálà fàbí rẹ́rì lá hálà ó búra lóòótọ́ bóyá búra lórí òdodo gan ṣùgbọ́n kí ló fi búra jẹmọ́ o tó yàtọ̀ nǹkan búrú àáfàá tó mú ọ̀rọ̀ ẹni tó bá búra láti fi gba dúkìá onídúkìá àbílẹ̀ rẹ̀ náà pé lákìyà lọ́à wọ́n wà ó ń pàdé ọlọ́run sì bínú sí ọlọ́run bínú sí àwọn sàbí ẹ̀ wá kánà ṣáyà ń tó bá jẹ́ nǹkan díẹ̀ ànábì ní kódà kọ́mọ̀ ju bí igi igi àrọ́ọ̀kù lọ igi tọ́mọ igi yẹn ní ìsìn ó kọ́mọ̀n láwọn eré erékùsù ló lágbáwá ṣe pàwà ní orin àyán orin àta àgbàgbé okò àwọn orin yẹn ṣe pàwà orin kan mẹ́tí Yorùbá máa ń ṣe lára igi lárúbáwá náà ní ti ọ̀kan náà ní àrọ́ọ̀kù òun máa ń rí kúnkún lálùjù báyìí kódà kọjá pé bí pákó àjẹkù kan tí ò lásùsí kan àáfàá ní alimohim gbogbo tó lè fa ká máa fi ó kọ ọlọ́run yẹpẹrẹ táwọn fi búra lórí ọ̀rọ̀ àáfàá ní aṣọra fún nínú ìwáyà mi àníbì ní manihalafa fàkọ́lá fi alfi ibi láti wà lọ́dá kò sà àníbì dákọ látà lọ́ba ní Ṣàngó mo fi Ṣàngó búra mo fọ́ ya búra mo fọ́ Bàtálá búra mo fọ́ àwọn kíní kan tán tẹ̀lú Ìbàdàn ro mo fi búra tí ẹ padà nù ó ti di kejì ṣùgbọ́n torí pé o ti wẹ̀ sínú ìsìláàmù tẹ́lẹ̀ ẹ wá mọ táwọn àfáà sọ dájọ́ ànábì lẹ́ńtọ́ bẹ́ẹ̀ lè fi nǹkan burúkú bá ń búra ẹ gbìyànjú ẹ gbìyànjú àti bá rú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ nítorí fi búra yóò ṣe kí ni ò kọ̀dá o ẹ wá rí i pé eh, ó ní báwọn ṣe máa jayé orí àwọn lọ nìyẹn náà wọ́n máa jayé orí àwọn ni wọ́n jayé kú ni ọba ń fi Ṣàngó Ògún búra ìyẹn lọ́wọ́ àlọ́dọ̀ tiwa látàwùsà kò lọ àníbi ní fálí yẹ kó láìláìláìlá kọ́yà ní láìláìlá torí pé ó ti di kèfèrí ṣùgbọ́n ètò fi yẹ kọ́ lọ wẹ̀ kò nídìí sẹ́rí fàtàwà kan ti jáde mẹ́ma ẹni tó bá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ọwọ́ awúwa kúfúrù tó lè gbé fóònù Islam ẹ̀ sáàjì ọ̀sán láìláìláìlá ẹ mọ́ ní ọlọ tó wẹ̀wẹ̀ o àáfà kílẹ̀ san ẹ wá ní pé káwọn àwọn eléégún náà àwọn náà ń sẹ̀sìn ìtẹ̀sọ́ ni pé eléégún àti Islam bá níwà láì sí èsù wọn ọgbà tó wọ́n sọ wọ́n wọ́n wọ́n kún in lábẹ́rẹ́ ló náà ni alimoyim ẹ̀mbẹ̀ ilé fi nǹkan mí ìbúra nínú òbú rẹ̀ kọ́yà máa ní láìláha ìlàláhùláì tí ọ̀bẹ̀rẹ̀ tó ẹ̀láwì yóò kù sí gèpè tó bá kú lásìkò ó sórí ibú ayérayé ọlọ́mọ ìjà sórí ibú ìmọ̀ bùkárà àti muslim ló gbà wá wọ́n níjọ́ kan anábì sallam ó wà lórí mímbà rí ẹni Mádínà anábì lẹ́yìn sàbẹ́ tí yí mélòó láyálif abudun inda hadha almimbar aláyẹ̀mí ní àfímàtí ó ní sọ ẹ̀rí gbogbo ẹ̀yin tẹ̀ ń kẹjọ wá ẹ jẹ́ ó pé o ẹ mọ̀ ń tẹ́ sọ o ẹrú kan ò ní débì lórí mímbàrí èmi ànábì sallallahu alaihi wasallam kọ́ wá lọ búra aláyẹ̀mí ní àfímọ̀tìn ní ìbúra tó ti mẹ́sẹ̀ dání wàláwà láàsì wá kí rọ́tùbù kódà kọjá pé kínní èso rọ́tùbù ní èso dàbínú tútù kíní bí ọ̀mùnú kíní orí rẹ̀ yẹn ẹ wo bí ò ṣe lásù sí kíní kékeré tí máa ń bẹ̀ ń bẹ̀ yẹn kó mọ̀ jù bẹ́ẹ̀ lọ ìlà wájàbátì làwọn náà rù ànábì ní wájàbátì ó dandan ó tọ̀wọ́ wọná lọ́dọ̀ ọlọ́run jama kí láàtọ̀ rẹ̀ islam àwọn èsà àwọn kan náà àwọn sùfítà máa tara wọn jẹ ẹ̀rùn ìṣẹ́ yálìjà náà ṣe islam ẹ̀rùn ìṣẹ́rí náà ṣe islam máa tara ẹ̀jẹ̀ iná náà wọ́n jù ọ̀ sínú ọlọ́run gan láwọn ìbádùn ràmọ́ ni wọ́n máa ń sọ́ra bí ìyá ni wọ́n tó máa ṣàdúrà rọ́bà náà ìṣírí fún àná àdábàjá nàmà iná àdábàká nàgọ̀rọ̀ ọmọ ìwà ni èyí ẹ̀jẹ̀ ìrìnàjò ní kí wọ́n bá àjẹ́ náà èyí àtọ́rí pé mò ń ṣe lọ́run torí ọlọ́run ókè àwọn ń ṣe lọ́run torí èṣù ni kò yí ọ̀pọ̀lọpọ̀ anábì lẹ́yìn tó béèrè lọ fọlọ́n búra lórí ìbúra ẹ̀ṣẹ̀ wájà bá ti làwù náà rù iná ti dọ̀ràn yàn ó ti kú òní súnà fún ó ti kú mustahab ó dábí lọ́dọ̀ ọlọ́run rẹ̀ yẹn yọ̀wọ̀ náà. èmi ò làdíìsì tó wá kàn yìí Imam ló gba àdíìsì yẹn wá. èyí tó tẹ̀lé òun ni ọ̀rọ̀ nípa alkavibu irọ́ pípa irọ́ pípa ṣùgbọ́n tá a bá ní ká bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ẹ̀ ní ìsìn kò ní ẹ̀dá kíkálukó fòrú wọlé sótìyé torí àwa tá a tún lè fẹ́ níbèrè kan àbí méjì a wà á gbé láti ibi irọ́ tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ a dẹ̀ tó ṣàlàyé kọ́tìlù nọ́fsì àbí kọ́tìlù nọ́fsàwù ẹni tó para rẹ̀ alẹ́dì yọkùtùlù nọ́fsàwù ẹni tó lọ para rẹ̀ ayéṣu ó pokùnso recession bẹ́ẹ̀ nàìjíríà ọjẹ́ owó olé sótiyé ọjẹ́ gbèsè wọ́n ti wá ń wá kí ọwọ́ àrùn tó dẹ̀rẹ̀ kó wọ́n lọ parọ́ òun kí ní ìdájọ́ ọgbẹ́lẹ̀ láyẹnjú abẹ́ lọ́n gbogbo àwọn maharamati ọlọ́njẹ́ alẹ́ kó bẹ́ẹ̀ wá ọ̀nà rẹ̀ láyé àtijọ́ ọ̀gbìn ọ̀làlá haúlà wàlà kó ìlà àbìlà ìlà àlè ìlà àbí ọdún iléyà ó ń súnmọ́ wa ó kù oṣù kan àti bíi ijọ́ márùn-ún lénìí ẹnu bí ó kù sí ọlọ́njọ́ tó báwa náà láṣẹ o kọ̀ wá járí tiẹ̀ ṣe ń bẹ̀ gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n ń lọ hajj wọ́n á máa gbéra láti inú oṣù tá a wà yìí wọ́n máa gbéra ọlọ́run bá bá ṣe ń gbéra wọn bá nìfi sọ̀rọ̀ rẹ sọ wọn o wọ́n jẹ́ plane wọn ó crash wọ́n jẹ́ wọn ó ṣèṣe wọ́n á fún wọn níṣẹ́ ajé àṣepéṣe kọ́ wa gbà lọ́wọ́ mọ́sẹ̀lẹ̀ wọ tiwa náà o ọ̀làlá haúlá wà láàkú wọ́tá ilà abilà ilà alìlà àdè subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant asàtúlẹ̀ salamu alaykum wa rahmatulahi wa barakatuh.